wo tẹ́tí kó o gbọ́ mi o mo fẹ́ kó o dẹ̀ gbọ́ mi lágbọ́yé ni ní ìrántí wípé igbá oró ni wọ́n ti ní kì í fọ́ hmm. bẹ́ẹ̀ àwo oró wọ́n ní kì í fàya o kéyìí ó máa jẹ́ ọ̀rọ̀ fún gbogbo ìwọ tó yan ìkà ṣíṣe láàyò àmọ́ tó kọ̀ tó yan rere ní ṣíṣe láàyò mo fẹ́ kó o rántí pé bó ti wù kó pẹ́ láyé tó gbogbo òǹkà tẹ̀dá bá wù ú lẹ̀ láyé yìí ó mà di dandan kó jẹ́ nú ẹ̀ kì í wá ṣe pé yóò jẹ́ nú ẹ̀ nìkan o nítorí pé àtọmọ àtọmọ ọmọ àtàrọmọdọ́mọ ọmọ àwọn náà ni wọ́n ó jẹ́ lẹ́yìn tó kù tí wọ́n ó jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ètè kí wọ́n ó tó jáde láyé lórí ètò tèní ẹ farabalẹ̀ bá mi gbá àwọn àlàálẹ̀ o tá a mú wá fún yín o lẹ́lẹ́sẹsẹ o. ìrìn àjò wa lè ní a fẹ́ bẹ̀rẹ̀ láti ilẹ̀ Yorùbá nítorí pé ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ o ọmọdé ọ̀dọ́mọdékùnrin kan náà ni wọ́n fi ọwọ́ ṣìkú òfin mú léyìí tó ti bá wá sákòlò àwọn ọlọ́pàá báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ní ọmọdé bùrókò ńlọrọ̀ ọ̀hún ó ń bojú wẹ̀yìn ó gbàgbé ni wípé òòjọ́ kọ́ lolúwere máa ń pani nítorí pé ó ti wàhálà bíi sẹ́yìn àmọ́ ilẹ̀ mọ́ bá a báyìí nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n fi ojú ẹ̀ hàn ní gbangba ní gbàgede kí gbogbo ayé ó lè mọ̀ mọ̀rú iṣẹ́ tó wà lọ́wọ́ irú iṣẹ́ olúwa wà lọ́wọ́ ẹ̀ kí ló wù níwà ẹ̀sùn wo ni wọ́n fi kàn án bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ tẹ́ fẹ́ gbọ́ o orí ètò yìí ni ẹ̀jájọ wà lẹ́nìí kájọ kọ́ ọmọ olùbọ́pọ̀. bí n bá wà bí bá wà kúrò ń ẹ̀hún mò ń lọ òkè ọ̀yà lọ́hùn ni mò ń lọ o ibo wa ni mo wá lọ lókè ọ̀yà ọ̀rọ̀ tí mo fẹ́ mú wá fún yín yìí ó ní ṣe pẹ̀lú ìgbẹ́gbò kan tí wọ́n ń pè bẹ̀ ní Sambisa. igbó dúdú làwọn èèyàn pè Sambisa yìí ọ̀tọ̀ lèrò gbogbo ọmọ Nàìjíríà lórí Sambisa à ń gbọ́ Sambisa forest ṣé Sambisa forest ni àbí Sambisa village arákùnrin kan làwọn agbésùmọ̀mí ní wọ́n jí gbé o tí wọ́n porúkọ rẹ̀ ní Saad ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ ọlọ́rìí kíni wí tí wọ́n jẹ́ ọlọ́fìn tó tó tí wọ́n fẹ́ràn láti máa ṣe àwárí àwọn ìwádìí àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ òun ló ṣùgbà fọ́nrán ọ̀hún tó fi fojú léde ṣáàdọ̀ wá ṣàlàyé nínú fọ́nrán ọ̀hún kódà ó romi ẹnu tó nítojú nítorí pé ojú rí tó ajá ètò ìrèlé ẹkùn tó bọ̀ àwa kí ikú ewu o nítorí pé kò ní burúburú kó má kẹnìkan mọ́ni ẹni tó máa kù mọ́ni náà là á mọ̀ ṣáàdúró yín báwo ló ṣe bọ́ nínú pápẹ́ àwọn ajínigbé wọ̀nyí kí làwọn nǹkan tójú ẹ̀ rí àtàwọn nǹkan míì tó mẹ́nubà kó má jẹ́ ti bàbá wò ó nìkan ni ó gbọ́ bẹ́ẹ̀ ojú ẹ̀ nìkan ni ó rí ẹjẹ́ ni ẹjẹ́ àjọfetí gbọ́ àtótónu arákùnrin ọ̀hún nínú fọ́nrán òun èyí tó fojú léde o bẹ́ẹ̀ bá wá fẹ́ mọ̀ kúlẹ̀kúlẹ̀ àwọn àlàyé èyí tọ́gbẹ́ni náà ṣe ẹ̀hún ẹ fà mọ́ mi lórí ètò tèní kẹ̀sùn mọ́ mi lónípẹ̀kì kájọ fi hànra wa kájọ wò ó wọ́n ní irú wo ìwòrìwò wo wọn bá jìjọ wò gẹ́gẹ́ ló máa ń gún o kí làwọn ohun tó sọ kí làwọn àlàyé tó ṣe ṣé ó lẹ́tọ̀ọ́ kíjọba ó bá wa gbọ́ sí ìgbésẹ̀ wo ni kíjọba ó gbé bẹ́ẹ̀ báwo tẹ́ bá gbọ́ tán lórí ètò tèmi àmọ́ bí tó àmọ́ ohun tó ṣẹlẹ̀ lórí ẹ̀ èyí tó kù tá a fẹ́ dóde. bí n bá wá kúrò ń bẹ̀ yẹn o hmm, ọ̀rọ̀ eléyìí dàbí ìrántí àmọ́ kì í ṣe ìrántí torí pé ọjọ́ burúkú èṣù gbomi mi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ o àmọ́ ẹni tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí ló jáde o lórí ẹ̀rọ BBC tó jẹ́ ti Yorùbá ló ṣe àwọn àlàyé kan lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ bá gbàgbé wípé ní kò pẹ́ kò pẹ́ tí ọ̀rọ̀ Mojísọ́lá Àwésù ń lọ lọ́wọ́ nípínlẹ̀ Kwara òun ni ìròyìn mi tún fojúlédè o ló ní kẹ́kẹ́kẹ́ lórí ọ̀dọ́mọdékùnrin kan tí wọ́n pe orúkọ ẹ̀ ní Abdulkoyum Abdulyekin tá a gbọ́ pé ọ̀rọ̀ kan wáyé láàrin òun àti àwọn agbófinró kan àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹ̀ ayan ọmọ òun la gbọ́ pé ó mẹ́yìn lélẹ̀ o irú ìrìn àjò wo lọmọ yìí rìn kó tó já síbẹ̀ fún un àwọn ọlọ́pàá tí wọ́n hurú ìwà yìí báwo ni wọ́n ṣe jẹ́ ṣọlọ́pàá station ni wọ́n ṣọlọ́pàá ojú ọ̀nà àbórí pàráàrò àbò onídèédé ibi tí wọ́n fi ẹlẹ́mọ̀ṣọ́ tí wọ́n ṣọ́ wípé ẹ̀yìn ẹ̀dó lẹ́nu bodè ń bí. báwo lọ̀rọ̀ ọ̀hún ṣe wáyé gan tó fi mú ikú Abdulkoyum tó fi mú lọ́wọ́ bàbá tóbi ló jáde o wọ́n wá ṣẹlẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ibi tọ́rọ̀ ọ̀hún ti bẹ̀rẹ̀ àti ibi tó dé dúró kí ni wọ́n wá ń fẹ́ tán tẹnumọ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìgbìmọ̀ amòfin àti aṣòfin. tó a farabalẹ̀ wò ó a farabalẹ̀ gbọ́yùn náà o kó tó di pé a tẹ̀síwájú lọ sí ìhà bòmíì òkè ọ̀yá náà làwọn padà sí bí a ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ má bínú bẹ́ẹ̀ kọ́ láti bẹ̀rẹ̀ ìrìn àjò àmọ́ a padà sókè ọ̀yá nítorí pé n tó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀hún à ń pariwo pé àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà wọ́n ń gbìyànjú omi kàn fẹ́ dàbẹ́ ni pé ó fẹ́ pọ̀jọ kà lọ ni àmọ́ kò ní pọ̀jọ́ kà lọ láéláé nítorí pé kò sí agbára kan tó borí agbára ìjọba ìjọba níjọba ò máa jẹ àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti pa tú méje tọ́lẹ̀ ń panú gbó o kódà wọ́n fi àyà mẹ́fà kún fọ́nrán kan fojú léde o níbi tí lóní bẹ́lẹ́njà ni o níbi tó ti ń ṣàfihàn ẹ̀ fún wa irú tú tí wọ́n ti lọ pa láwọn ibi tí wọ́n mọ̀ pé ó jẹ́ ibùba àwọn tí a mọ̀ ní àwọn òṣìkà ẹ̀dá wọ̀nyí kùtùkùwù ń bẹ̀ o bẹ́ẹ̀ ni gọ̀ǹgọ̀ sọ kí wọ́n là nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ nínú fọ́nrán ọ̀hún lónìbẹ̀lẹ̀ ẹ fojú yín wò ẹ ò ẹ fojú yín wò mo fẹ́ kẹ́ ẹ fojú yín wò fúnra yín ni ọ̀rọ̀ òfin bẹ́ẹ̀ pọ̀ ń bẹ̀ àmọ́ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ gangan náà ó wò báwa náà ṣe wò tá a fojú wa rí. tó ẹ káàbọ̀ sórí ètò tèmi o ètò yín ètò wa ètò gbogbo ọmọ Yorùbá náà ni o ètò ọmọ Oòduà tó máa ń wá sójú ìwòran yín láti iléeṣẹ́ ìkànnì wò ó TV níbi náà láti máa ń dà bí ọgbọ́n ẹ̀hún tá a ti ń lò ó bí kò jẹ́ bẹ́ẹ̀ tó ṣe ti gbogbo aráyé àwa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀yin náà ń fàsìkò lẹ̀ láti bá wa wò láti bá wa gbọ́. ibo la fẹ́ yà lórí ètò tèmi o lákọ̀ọ́kọ́ mo jẹ́ ká mọ̀ yìí pé ọwọ́ ṣìkún òfin àwọn ọlọ́pàá ó ti arákùnrin kan kí ló ṣe ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan báyìí náà ń tó ní o má ṣe kúkú ń lo oògùn má mọ̀ kò sí tẹ̀dá ṣe láyé ṣe mọ̀ pé èéfín níwà bẹ́ẹ̀ bá fi odó de báyìí bí ó ṣe rú jáde ò ní yé yín kò ṣeé dé ni torí pé ó máa ń rú ni bẹ́ẹ̀ gangan lọ́rọ̀ àwọn àṣebàjẹ́ wọn lọ́rọ̀ wọn ṣe àmọ́ wọn kì í mọ̀ wọn kì í gbà. bí wọ́n bá dẹ̀ mọ̀ ń téèyàn mọ̀ kí ló téèyàn ò gbà fún un ìdí tí mo sọ pé wọn kì í gbọ́ bẹ́ẹ̀ ni wọn kì í mọ̀ nìyẹn torí pé wọn ò lérò pé ó máa ń padà ó máa ń padà wà á rí báyìí bẹ́ẹ̀ kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ńlá ti fi ṣàfihàn ẹ̀ fún wọn tó jẹ́ kí wọ́n ó ti rẹ́kọ̀ọ́kọ́ kí wọ́n ó ti rọ́gbọ́n kọ́ nú ẹ̀. wọ́n fọ ṣìkún fi mú ọmọkùnrin lẹ́yìn tá a gbọ́ wípé gẹ́gẹ́ bíi ti àlàyé tó jáde nínú fọ́nrán tó fojú lè nípa ọ̀rọ̀ ẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yẹn wípé wọ́n níṣe ló pa ọmọbìnrin kan tó sì lọ rí sínú kòtò ṣòkòtò kan táwọn olóyìnbó ń pè ní shallow grave kí ló dé tẹ́rù kú kì í ba àwọn èèyàn ṣé kú náà ló ti wá di pọ̀ ń tọ́ báyìí táwọn èèyàn wá ń polówó ẹ̀ fúnra wọn káàkiri ọba ní sùúrù kíkú dé fúnra rẹ̀ kó wá jíṣẹ́ tọ́lọ́run bá ràn àmọ́ àdóde yẹn àwọn fúnra wọn ni wọ́n ń polówó kú yẹn tọ̀ntọ̀ntọ̀ fáwọn èèyàn ó wá ló mọ́mọ́ ọlọ́mọ ọmọbìnrin ó pàdé ẹ̀ lọ́nà bó o ṣe tàn bó o ṣe rí pa ìwọ ló yé wa wa ò sí ń bẹ̀ o àmọ́ ọwọ́ àwọn ṣìkúrò àfọlọ́pàá ó ti ta arákùnrin ọ̀hún báyìí ọ̀dọ́mọdékùnrin ni ká pè é àmọ́ ẹ má jẹ́ ń dá dònà pẹ̀lú lórí ọ̀rọ̀ ẹ̀ nítorí pé fọ́nrán yẹn náà lọ díẹ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ béèrè àwọn ìbéèrè kan tí mo fẹ́ kẹ́yìn náà bá mi gbọ́ kẹ́ bá mi fọpọlọ gbé yẹ̀wò bó bá wá ní ìdásí tẹ́ ẹ bá wá dá sí ẹ bá wa tẹ̀ ṣọwọ́ sórí comment tiwa. bó bá débẹ̀ àwa náà ó rí àpòjù wa kà ohun tẹ́ ẹ kọ síbẹ̀ á gbé yẹ̀wò á wà fi okùn ẹ̀ á fi kún èjì tiwa àmọ́ ní báyìí ẹ jẹ́ mú yín lọ kájọ lọ wo fọ́nrán ọ̀hún kẹ́ẹ̀fì tí ara yín gbọ́ kẹ́ẹ̀fojú ara yín wò kí lóhun tó ṣẹlẹ̀ ńbẹ̀ tó bá a bá lọ bá a bá dé à ń tẹ̀síwájú lórí ètò tèmi ó ti yá. Body here before. There's another body. Oh, what and what? What and what? Which part of our? What and what did you remove from our body? I said I didn't remove anything. I swear. Yeah. Okay, why did you kill her? So, why did you remove anything? Sir, I told you now. Why did you kill her? I don't want to escape. That's why. Huh? Sir, this is my face. Why did you kill her? Why did you her? I kidnapped her, like I told you. You're gonna give doctor a chance to pass. She was trying to escape. Mm-hmm. So, shall see my Where did you kidnap her from? She know you before? No. Where did you kidnap her from? From I brought, her here. Where did you carry her from? From that gas station side. Gas station, I carry her. Yes, sir. How did you How did you get her contact? I met her. You met her where? Uh, she was going home towards that side, I don't even know where her house is. Okay. You lure her to this side? Yes, sir. Okay. How many of you that killed her? And some the only one that I killed. Her. Where did you kill her? Where? I, around this side, she was trying to run. Where is your house around here? That building there. Which building? This building there. Yeah, You kill her inside your house, no, right? By, right. No, by side. What time? Around. What time? Towards evening, around at nine. nine. Then you carry that from. What did you carry that from that guy? Said I kill her. Then I drag her. Drag her. See the rope for the neck. And nobody sees you, sir. What time? Around what time? Towards nine. After around at nine. Okay, carry this. Carry this. Can I give you? I can look for nose mask. The government, the government, okay, they have removed, they they have, no, that Give me the, this What is it? Oh, the heart. No, no, the doctor confirmed that they are they have removed the heart. You can ask him, child. The Oyo came here? No. So how do you say? How, how do you say to ask the man for Oyo? The Oyo man is not here if your man, man is here, you remove the heart. The Oyo come here. Tó! Ẹ káàbọ̀ o ǹjẹ́ ẹ ti wò ó ẹ dẹ̀ ti rí i ẹ wo ọmọkùnrin kékeré ọ̀hún tí mò ń sọ ọmọ pínísẹ́ ọ̀hún tí mò ń sọ fún yín bẹ́ẹ̀ bá wọjọ́ orí eléyìí bóyá ló sì pọ̀gbọ̀n ọgbọ̀n ọdún òwa ọmọbìnrin kékeré mi ohun tí wọ́n wá ń bà fà ń bẹ̀ ni pé wọ́n ló yọ nǹkan lára ọmọ ó lóun ò yọ nǹkan àmọ́ wọ́n ní ẹni tó jẹ́ òṣìṣẹ́ elétò ìlera tá a mọ̀ sí dókítọ̀ ó ti sọ fún wọn wípé ó ti yọ àwọn nǹkan kan lára ọmọbìnrin yìí bí kérésì bá dé ẹni tó rẹ dìyẹ mí ìbẹ́ bá ní lọ́pẹ́ nìyẹn á lóun ò lè pa o kọ́ńtà lọ́pọ̀ òun tó máa pa wá. èmi á máa wò pé ṣe ìṣọgbọ́n dìbọ torí irú àwọn tó máa ń hùwà burúkú báyìí wọn kì í fira wọn wọn ta pé irú àbáyìí wà lọ́wọ́ àwọn irú eléyìí wọ́n mọ̀ dìbọ ni tẹ́sí ni mọ̀ pé wọ́n lè dáàyàn pa kílẹ̀ ò tó mọ́ kílẹ̀ ò tó ṣú iṣẹ́ tó ṣe oní aago mẹ́sàn-án alẹ́ lo mọmọ ẹ ló lọ gbẹ́ kòtò ló lọ sí ibo ló ọ̀nbílẹ̀ ẹni tó ń wí rámaràmá lẹ́nu ẹ̀ àbámọ̀ kì í ṣáájú ọ̀rọ̀ a máa ń sọ òun ti ń kábàámọ̀ báyìí pé kí lòun ṣe yìí ṣe kí lòun ṣe yìí fún ẹ̀ṣọ́ ọmọ tó pa náà máa jẹ́ kó sinmi ni ṣọmọ yẹn ò lẹ́lẹ́dàá tiẹ̀ ṣọmọ yẹn jábọ́ látojú ọ̀run ni kí ló dáwọn wọ̀nyí kì í bẹ̀rù èpè o èpè abiyamọ. àbí kádì kò yé wọn tí wọ́n ń pè lépè abiyamọ ni. abiyamọ tó jìyà lórí ọmọ fóṣù mẹ́sàn-án tó wà lágbede méjì ayé òun ọ̀rúnjọ́ tó máa bí ọmọ òun tọ́lọ́hún wá dóòlà ẹ̀ tó dọ́mọ sí tó dàyà sí tí wọ́n wá wọ́mọ òun tí wọ́n rí wò tí wọ́n rí tọ́ tí wọ́n á bẹ́ lọ́n pé kọ́ lọ́n jẹ́ kọ́ ọmọ òun gbẹ̀yìn àwọn táwọn kan wá kì í mọ́lẹ̀ tí wọ́n wá dẹ̀mí ọmọ òun légbodò ṣé kí ìyá ògbẹ́nu dákẹ́ gbogbo ọ̀rọ̀ tí ìyá ìbátanjọ́ tó bá ṣẹlẹ̀ wà láàyè ègún lórí ẹni tó ṣiṣẹ́ náà yóò sì padà ṣẹ torí lójú ọ̀pọ̀lọpọ̀ ògùn ni wọ́n fi ń rí wọn mú torí pé ṣìṣe ṣìṣe ló máa bẹ́ wúrẹ́ tí ó fi bá yẹ ẹ̀sùn bẹ́ẹ̀ ni ṣìṣe ṣìṣe yẹn náà ni ó máa bá wọn bẹ́yìn bá lẹ́yìn ò ní jáwọ́ àwọn kan náà dúró tí wọ́n náwọn ò ní gbà nítorí pé àwọn tẹ̀ ń mú pa yẹn wọ́n ṣe wúrẹ́ o wọ́n sì ṣẹlẹ́dẹ̀ ìbí òjùbí ni wọ́n nítorí pé bí wọ́n ṣe bí ẹ̀yìn tẹ̀ ń pa wọ́n ni wọ́n ṣe bí àwọn tẹ̀ mú tẹ̀ ń pa ìránṣẹ́ kan ò dẹ̀ pa ìránṣẹ́ kan kó gbáyé ohun tó ń bí nìyẹn o tá a dẹ̀ ń tẹnumọ́ fún wa lójoojúmọ́ yín pé ẹyé wà yìí wù kó dáa ilé tọ́lọ́run bá kọ́ ẹ̀yin ó dẹ̀mọ́ ẹ̀dẹ̀mọ́ mọ̀ lúwó ṣe ẹ̀ ẹ̀ mọ̀pọ̀ ọlọ́run náà lu ayé tiyín náà wò ni. wàhálà ọlọ́run ó lu ayé wọn wó wómú wómú báyìí tí ò ní lójútùú mọ́ ara. àwọn náà bí tọ́lọ́run ó bá wọn dé ẹlòmíì yóò mọ̀mọ́ tọrọ kú fúnra rẹ̀ yóò wà láyé báyìí torí pé ó ti ń ráre ọlọ́run èyí jẹ́ kí wọ́n tètè kú yóò máa fi wọn ráre ni. ayé òsùn lébi pé yóò jẹ májèlé májèlé ò tún ní ṣiṣẹ́ ẹ nítorí bó ṣe ń jẹ àwọn kan tẹ ọba yìí wọ́n ti ń gbà sọ́wọ́ nbí iṣẹ́ tó ń rán májèlé yẹn májèlé yẹn ò lè rí jẹ oúnjẹ májèlé àwọn kan tẹ ọgbà báyìí gbogbo ohun tó ń jẹ ó yá máa pọ̀ sí ibi ló wà ẹ wọn dẹ̀ kó jáde nínú ẹ̀ òun àwọn máa ṣe báyìí pé ah, ó jẹ́ kíkiní ìṣiṣẹ́ mo ti jẹ májèlé òfúùtù fẹ́ tẹ̀ àṣà tí ó wọ́n ń tọ̀ ń tanra ẹ̀. ẹ wo ṣìkàṣìkà tó bá kọ̀ lọ́wọ́ òun ò ní yé ká ṣe yóò jẹ́ ẹ̀rún ẹ̀kú tó kúrò láyé rere ló pé o ìkà ò pé àwọn tí wọ́n sọ wọ́n ti wẹ̀dù ayé já àwọn tí wọ́n jókòó tí wọ́n pe gbólóhùn yẹn jáde lẹ́nu ó lè jẹ́ kí wọ́n tó bírú àwa yìí ni tí wọ́n wò ṣòṣò ní rere ló pé o ìkà ò pé ẹ mọ̀ pé wọ́n ti wẹ̀dù ayé já ni wọ́n wí ayé sọ̀tún wọ́n wọ ẹ̀dù ayé sósì wọ́n wẹ̀ láàrin méjì gédéńgbé wọ́n wẹ̀ lókè wọ́n wọ́ wọ́n wẹ̀ lọ́sàlẹ̀ wọ́n wò pé kò síbi tó kù sí mọ́ ọ̀gbà bó bá ṣe ó gbà ni àbí kéèyàn dó lórí rere ní í ṣe bó bá kù ń bẹ̀ tó ń gbọ́ ìtàn wí ìwọ náà tẹ́rẹ̀ onú ẹ̀ pa o tẹ́rẹ̀ onú ẹ̀ pa kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ kàn ń dẹ̀mí légbodò lásán ni bó bá kò sóògùn owó kan tẹ́ ẹ fẹ́ ṣe ìgbẹ̀yìn ẹ lọ́wọ́ gbẹ̀yìn àwọn tó ti ṣe ìrìn àjò téèyàn bá fẹ́ rìn wọ́n lẹ́ni tó máa dáṣọ fún ni ẹ wó tọrùn ẹ̀ náà ìrìn àjò tó fẹ́ rìn tó dẹ̀ ń wá wọn kan tó ń rìn tó ń ráti bọ̀ tán wọn kí ló dé tó tara bọ̀ ọ̀rẹ́ ó jẹ́ kó o ti mọ̀ pa sàrà àtòfò àtàdánù ni ó gbẹ̀yìn ẹ̀ kò dìgbà tí wọ́n bá ń pè yàn yóò kò ṣe lẹ́kṣọ̀ ọ̀rú ẹ̀ fún yàn àmọ́ a máa wí tiwa báyìí nítorí pé a mọ̀ pé ọlọ́rọ̀ ló pọ̀ nínú àwọn èèyàn tó ya ilé ti dídi. àwa ò ní kẹ́ ẹ gbọ́ àwa ò ní kẹ́ ẹ gbà àmọ́ bẹ́ẹ̀ bá ń ṣe é ẹ máa ro tòfin mọ́ o pé jọ̀kanjọ̀kan ilẹ̀ ó mọ̀ bólóró bẹ́ẹ̀ ni eku tó ń wọlé onílé tó lọ ń jí wọn lọ́bẹ̀ jẹ tó ń yọ ẹran wọn tó ń gbé lọ kọ́nà tó lọ ń jẹ njọ́ kan ni ó wọlé tí ó bológbò pàdé njọ́ ẹni mọ̀ pé ilẹ̀ mọ́ òun ó tọ́njọ́ náà wàhálà bó ṣe jẹ́ gangan nìyẹn. ẹ wò ẹ má gbàgbé o kẹ́ ẹ máa bẹ́ mi ṣíà ètò yìí kí wọ́n ó lè gbọ́ wa lákè gbọ́ wa lóko káwọn tó rọgbọ́n ga náà ó lè má bọ́ kí wọ́n lè bomi ọgbọ́n mu torí pé tó ọgbọ́n rẹ̀ mi la fúnra lómi ọgbọ́n mu ẹ kẹ́kọ̀ọ́ lára tó ṣẹlẹ̀ yìí. ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀kọ́ ni o ọmọ tó pa yìí àwọn òdílé ẹ̀ ti ń wá ọmọ òun ni ò lè sọ̀rọ̀ pé orúkọ báyìí ni wọ́n sọ mí ẹni tó mọ́mọ́ òun tó lọ pa wọ́n kò lè sọ pé orúkọ báyìí lọ́mọ yìí ń jẹ́ níjọ́ tó hùwà yìí lójú ara ẹ̀ ìfà lórí gẹ́gẹ́ bí n tó sọ tó rò lẹ́jọ́ ó lóun pàdé ẹ̀ wọ́n ní ṣe òmọ̀rí lòun ò mọ̀ ọmọ tó mọ̀ rí. Ha kí ló dé táwọn ẹ̀dá wa ní níkà tó ń lóró nínú báyìí. tó ìwọ̀nba la máa wí o tá a máa kúrò ńbẹ̀ ẹ jẹ́ ń tẹ̀síwájú o lórí ètò tèmi. ibi tí mò ń lọ báyìí mo ní ní Sambisa forest la máa dé dúró àwọnú Sambisa o àmọ́ kí làwọn ìròyìn tó jáde láti inú Sambisa kí ni tèmi ò mọ̀ tẹ́yìn ò mọ̀ kí ni tá a gbọ́ sí rí nípa Sambisa yìí nítorí pé ọ̀gbẹ́ni kan tí wọ́n porúkọ rẹ̀ ní Saad ló ní láti bí oṣù mẹ́ta sẹ́yìn tí fọ́nrán ẹ̀ṣẹ̀ fojú léde gẹ́gẹ́ bó ṣe sọ ó ní oṣù mẹ́ta àtọjọ́ díẹ̀ lòún lò láàrin wọn ebi pé wọ́n fòun ṣe tíṣà wọn tóun kọ́ wọn ní arábíkì tóun kọ́ wọn ní àléfì bàtà ṣájímù ankarimu amèrúwa hmm. ó ní wọ́n fi òun ṣe tíṣà alif bàtà ṣá àwọn ò fẹ́ ka one two three wọn ò fẹ́ ka abc torí wọ́n believe pé western language ni ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ o ó mẹ́nu bà ó mẹ́nu dé gbogbo àwọn ibì kọ̀ọ̀kan ẹnu bàbá àwòkọ́lẹ̀ ti máa gbọ́ ọ mo fẹ́ kẹ́ gbọ́ lẹ́nu abdulsaad fúnra rẹ̀ tó lọ tó bọ̀ tá a ti kíkú ewu tọ́lọ́hún òjò ogún kó gbé sọ́hùn. náà ti ní bẹ́yàn bá lọ tó bá dé yóò romi ẹnu tó yóò ròyìn ìròyìn rèé ẹ wá bá ń gbọ́ kẹ́ bá ń tẹ́tí sí i kí làwọn àlàyé tó ṣe nígbà tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò gbogbo ibo làwọn ibi tó mẹ́nu dé ẹ farabalẹ̀ jókòó torí pé ó nà díẹ̀ tí mo fẹ́ bá ń gbọ́ ni o wọ́n ń bí léèrè ọ̀rọ̀ òun náà sì ń dá wọn lóhùn ẹja jọ lọ gbọ́ bá a bá lọ tá a bá padà dé a sì ń tẹ̀síwájú ó ti yá. ẹ káàbọ̀ tó ó dá mi lójú pé ẹ ti farabalẹ̀ bá ń wò ó dáadáa bí òyìnbó ẹ ò dán tó ra haúsá ni àmọ́ ẹ gbọ́ bí ó ṣe ń ṣe lálàyé òun ò dárúkọ túrùjì bélò ṣẹ̀káù ló ń dárúkọ o wípé kọ̀mándà wọn nígbà náà tí wọ́n gbé òun kó tó di pé agbọ́ròyìn pé wọ́n mẹ́yìn ṣẹ̀káù balẹ̀. ẹ wo ọdún tí wọ́n ti ẹ wo gbà tí wọ́n ti gbé arákùnrin ẹ wo tọ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ wá jáde nítorí pa ara ẹni tó lè tọpa tọpinpin ẹ ni tí ẹ wá wí òun ní kọ́kọ́ lẹni tó mú ọ sàmìsà tó jáde o àmọ́ ṣe ń gbà àwọn orúkọ tó ń dá ó mẹ́nu bà àwọn red cross kí ló ń tó ní wọ́n wá ṣe ń bẹ̀ṣẹ̀ gbọ́ ah! ìtumọ̀ àti mo ṣe ó yé mi o ó yé mi dáadáa bí kú ilé ò bá pani tòde ò lè pààyàn ẹ wojú ayé ẹ ráyé bí mo sọ níṣẹ́ bẹ̀rẹ̀ ètò mo níṣẹ́ Sambisa forest ni àbí Sambisa village nígbà tó ní wọ́n ń sọ fóun pé òun ó wà ńbẹ̀ títí láyé ni tóun ó máa kọ́ wọn tíṣà ńbẹ̀ lòun ó darúgbó tóun ó dákú tóun ó dákú tóun ó dògbò sí tóun ó sì tóun ó gbé bẹ̀ jọlọ́run bá ní pè àmọ́ ó ní ọlọ́run ẹnìkan lọ́lọ́run fi ṣe gàárì tíra fóun o ó dárúkọ ẹni náà ẹ gbọ́ ó lẹ́ni ìwà báwọn ó jẹ́ kóun mọ̀ pé wọ́n ń gbèrò pọ̀ mọ́ máa pa òun o plan to kill àmọ́ nítorí pé o ti kọ́ mi lẹ́kọ̀ọ́ o ti fi wọn bá àwọn ìwọ̀nba ìmọ̀ o ti fi mọ̀ mí bóyá ẹni tó ń sọ bẹ́ẹ̀ bóyá nínú àwọn nǹkan tí ẹ̀kọ́ tó ti gbọ́ lẹ́nu arákùnrin ọ̀hún ó ti tọ́ọ̀tì ẹ̀ láwọn ibì kan òun ti jókòó ti túnú ara ẹ̀ rò nítorí pé lárúbáwá ò kọ́ wa bí ká máa pààyàn bẹ́ẹ̀ bá ń gbọ́ tí wọ́n pe tí wọ́n ń pariwo kọ̀tálà kọ̀tálà kì í ṣe pé pé kíkẹ́ pààyàn kọ́ ni o gbogbo àwọn tí wọ́n tí wọ́n bá bẹ́ẹ̀ lọ nínú Quran ẹ lọ ẹ lọ béèrè ẹ lọ wádìí sí o Quran ò tọ́ka sí pé ká máa kàn múyàn mọ́lẹ̀ bí adìyẹ ká máa pa àyàn o kálàfin mújà ìdùnnú bí sẹ̀bílì la irọ́ nìyẹn o irọ́ ló wà ń bẹ̀. ó lárakùnrin yìí ló wá súnmọ́ òun ló jẹ́ kó yé òun pé tóun bá ṣì wà láàrin wọn bí òun ò ní gbà wọn láàyè kí wọ́n pa ẹ́. ó tún mẹ́nu bọ̀rọ̀ arábìnrin kan náà toró jẹ́ kó yí wa nínú fọ́nrán yẹn wípé fódìdí oṣù odidi ọ̀sẹ̀ mẹ́ta for good three weeks tí wọ́n kọ́ mọ́ òun débẹ̀ yẹn òun ò lẹ́tọ̀ọ́ sóúnjẹ omi ni wọ́n fóun bí ṣèwọ bí ṣèmi ń kọ́ lẹ́ni tó máa jí nílé láàárọ̀ tó máa to tébù fún tó máa kúnlẹ̀ gbóúnjẹ fún tó máa jẹun tán tán máa tún wá kúnlẹ̀ kábọ́ ẹ wo ohun tí wọ́n lọ fojú ẹ̀ rí nínú igbó Sambisa o ẹnu ara ẹ̀ ní fi ń ròyìn yẹn o ó lóbìnrin kan ló wà láàrin wọn bẹ̀ tó tọ́lọ́n fi tọ́lọ́n fi ṣe aláàánú fóun ṣèkejì tó wo ohun ṣùṣù ńjọ́ kan tó há oúnjẹ mọ́ abẹ́ aṣọ bóyá ìjáàbò àbí nǹkan kan ló pè tó wá ń kí òun nílò ìpè bí wọ́n bá bí ẹ́ jọ torí tọlọ́run má sọ pé mi ni mo gbóúnjẹ yìí fún ẹ o torí pé bọ́ bá mọ̀ pípa wọn pa àbí kéèyàn wá rí nǹkan kan tó jẹ́ dúdú kó wá máa sọ wọn pé funfun ni bí wọ́n bá lọ pàpà mọ̀ wípé nǹkan ọ̀hún dúdú ni wọ́n parọ́ olúwa ẹ̀ ni ó mẹ́nubọ̀ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àmọ́ ó bẹ́ẹ̀ méjì yín gbọ́ tẹ́ ẹ fojú yín wò yìí ẹ o ohun gangan nìtẹ́lọ́rùn bẹ́ẹ̀ bá wá ń padà gbọ́ nǹkan míì lẹ́yìn tárákùnrin yìí sọ nípa Sambisa tó ibi ẹ bá fẹ́ tó sí ẹ̀yin lẹ mọ̀. àmọ́ n tá rí nìyẹn o Sambisa táwọn kan lérò wípé inú gbójújú ni wípé àwọn kan ò lè wọ àwọn kan ò lè dé àṣírí Sambisa lẹ gbọ́ yìí o tó dẹ̀ jẹ́ pé bá a ṣe ń sọ tó yìí ọ̀gbẹ́ni tún jẹ́ yé wa wípé ọ̀nà wà jáde nítorí pé ó ní bí wọ́n ṣe ó ní bí ọ̀gbẹ́ni ṣe mú òun jáde bí yóò lọ́kadà ni o àbẹ́sẹ̀ lọ́nà kò yé mi mọ́ àmọ́ mo gbọ́ pé ọ̀gbẹ́ni yẹn mú òun ló fọ̀nà hàn òun òun wá jáde òun bọ́ sọ́wọ́ àwọn àmì kan àwọn àmì ẹ̀jẹ̀ ọ̀n fojú bandit wo òun ni ni wọ́n dá òun ni wọ́n ní kóun káwọ́ sókè òun bọ́ṣọ tòkè òun bọ́ tìsàlẹ̀ wọ́n bí léèrè ó lòun dá wọn lóhùn pé kí ló ṣẹlẹ̀ àwọn kan ní o àwọn ti bí àwọn ní ẹ̀ ó láwọn àmì ló ṣẹ̀wá fóun láṣọ ni wọ́n fóun ní boot wọ́n fóun lóúnjẹ òun jẹun ni wọ́n ṣẹ̀wá mú òun lọ sí abì kan wọ́n ṣẹ̀wá pé ìyàwó òun ìyàwó òun ṣẹ̀wá bá òun bẹ́ẹ̀ ó ní jọ́ tó òun fojú kan ìyàwó òun òun sunkún ìyàwó òun sunkún ni. ẹkún ayọ̀ ni ṣé ìyàwó tiẹ̀ láníyàn pé òun lè padà fojú lọ́kọ òun mọ́ àbọ̀ kankan nígbàgbọ́ pé òun sì lè padà sáàárín àárín ẹbí òun mọ́ nítorí pé bí wọn bá dérú àárín àwọn tá sọ yìí wọn máa ń gba kámú ni wọn á sọ̀rọ̀ ìtínú pé tó ọlọ́run ibi tó ló máa tọ́ sí ló tọ́ sí yìí o àmẹ́ni ọlọ́run bá fẹ́ yọ kò sí kó dí gágá ọlọ́run ó yọ tọ̀hún wàláhì tàláhì sọ́mọ́bí láhì làásì ọlọ́run ó yọ tọ̀hún. mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ sí kẹ́ ẹ mọ̀ sí ni o torí gbogbo ìta bá gbọ́ látílẹ̀ máa gbọ́ gbogbo ìta bá mọ̀ látílẹ̀ máa mọ̀ sí àwa ò ní fi jújú ẹ̀bọ̀ lójú bẹ́ẹ̀ la ò ní jákẹ́tì yín ó di sí i àmọ́ bí tó bá wà tẹ́ ẹ̀rọ pa bà wọ́n rèé lórí orílẹ̀-èdè nàìjíríà yìí bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀ bá ní ìdásí lórí ètò ẹ̀yin ẹ bá wa tẹ̀ sọwọ́ ẹ send us comment wa bó bá kù kankan tẹ́ ẹ fẹ́ mọ̀ àbí tẹ́ ẹ fẹ́ gbọ́ lórí ẹ̀ á kúkú fi ṣọwọ́ sí i bó ṣe jẹ́ gangan nìyẹn o òun lẹ ti rí yẹn ohun tá a gbọ́ lẹ́nu Saad ẹni tó relé ẹkùn tó bọ̀ ta kíkú ewu akíkú oríire ẹ má gbàgbé o ẹ máa bá mi ṣíà ẹ kí wọn ó gbọ́ wa lágẹ́ kí wọn ó gbọ́ wa lóko káwọn tó wà lọ́kàn náà wàá máa bọ́ kí wọ́n bomi ọgbọ́n mu nínú ọ̀rọ̀ èyí tó délẹ̀ tá à ń sọ lọ́wọ́ yìí nítorí pé ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ àdánìkan gbọ́ o ẹjẹ́ àjọ kọ́mọ olùgbọ́pọ̀ ni etí púpọ̀ ló gbọ́dọ̀ gbọ́ ojú púpọ̀ ló gbọ́dọ̀ rí i. kẹ́ ẹ lè mọ̀ báwọn kan máa sọ pé nàìjíríà is sitting on a gunpowder tó o ṣé àjókòó sórí gunpowder báyìí ṣá nàìjíríà tó jókòó sórí gunpowder bẹ́ẹ̀ bá wo fọ́nrán yẹn dáadáa tẹ̀lé farabalẹ̀ gbọ́gbọ́ àlàyé tó ṣe èrò tí yín náà tẹ̀sẹ̀ wọ àfẹ́ rí àfẹ́ gbọ́. This man was kidnapped by Boko Haram in 2014. How many of you remember the story of how Boko Haram kidnapped Chibok girls? They wanted him to be a teacher in Sambisa Forest, and he's going to share his story today. So, can you tell us what happened? Yes, in 2014, I was in school. Boko Haram came to, came to me. They said that they'll take me to Sambisa to be their teacher in Sambisa. So from that, I have nothing to, to, to, to say. I just agree. They take me to Boko, uh, to, to, to Sambisa. They, they, they, they give me one, one, one room aside. They put me inside that room about three, three weeks ago. I didn't get anything. They only give me water to drink. I spent three weeks without taking food, without taking bath. So they take me out. They said, okay, let's go, go, go to our elder. That is uh, their commander, we call Shekau. So we went there. They said that, look at this uh, man. She's a teacher from Adama State. He, she, he, uh, he's a teacher. So we bring him here to teach our children. I even check her with uh, Shekau. She say, you are welcome. I said, ah, th ah, thank you, sir. We check her very well. So from there, one of their uh, uh, uh, commander called Bana from Bama. He called to me. He said, okay, madam, so tomorrow you are going to start our your, your teaching. I said, okay, sir, thank you. They give me chalk and they give me the, the, the, the, the textbook that I go to teach. So he told me there. And from there, I, I saw that girl that I told you. That uh, I saw her there. So as I enter the class, they stand up and say, salaam alaikum. That is greeting. I say, alaikum salaam. I, I say, Ijilis. That is Sudan. The seat So that man, he is surveys me. How can I go to start this teaching? Huh? I write on the board. Uh, Rahman Rahim. I write on the board that in the name of the Father. I, I write it. Then I start explaining. I write alphabet in in the with the language uh, of uh, uh, Arabic. I write it. Abatasa up to Z in Arabic language. Then man, the man says, he found to me, says that yes, you are really a fine teacher, but you, we are we are not going to leave you to go. You are here since uh, you are you are you are you are you are you are here up to your date here. I said, no, no, no problem, sir. I agree. Wait, wait, I'm trying to understand. Okay, so they told you you'll be here till you yes. till you die. Mm that you are going to okay they brought him to a classroom to yes. test yeah. his proficiency if he can actually write in arabic yes. because they wanted him to teach the students in the sambisa forest arabic yes, now i'm curious does boko haram have any issues with mathematics and english no no no no no sir then why were they angry at you that you were teaching mathematics and English? That is that is the, they say is uh, is, is bad that is, that, that is haram. That is the that is boko haram. This boko is actually when you are teaching or you are a teacher or you are working, you are a policeman, you are a soldier, whatever you are, what, what whatever you are. If you are not speaking uh, Arabic language, you are not teaching a religion that is uh, Arabic. Is what all what you are doing is haram. Okay, I'm trying to understand something here a lot of us might not know what Boko Haram means. I think Boko means Western education, yeah. and then Haram means forbidden. Yeah. So what it stands for is that Western education is forbidden, and they were angry at him that why is he teaching English and mathematics? Why is he not teaching Arabic? That was when he was adopted, and they kept him there for three weeks. He did not bathe, he did not eat any food. He was only drinking water. How did you survive for three weeks without food? Yes, sir. This is how they give me that, that, that, that punishment. So after three weeks, one woman called Fatima, she brought me small food and the soup. She said, look at, this is this food. i don't know who brought it, but not their wish. I just hide this food for you because I'm a human being. Human being cannot live without eating food. But don't don't don't tell her I'm the one who did it for you. So she hiding it inside the, that, that we call a uh, gown. She hiding it. Then she bring it for, for me. She begging me, don't tell you that I'm the one who give you this food. I said no. She begging, she she begging me seriously. Wait, but how did you survive three weeks without food? It's unbelievable if you ask me. No. You you you, I, you survived three weeks without yes. food. Yes, I th- three weeks without food, any any water. God who made me. Wow. You went through a lot. Yes. So. So you started teaching them. Yes. I'm th- I- I'm teaching them with this hunger. When you started teaching them, they began to feed you, right? Yes. When they, they began to feed me, so they carried me to other room. They, they transfer me from that room to other room near near near near near commander. Shekam. So from there, if in the morning, all of us in the morning, we are used to go to that place and greet that man. If you see that man, Shekam, you, you are not believe that man is he's a, he's a Boko, Boko, Boko Haram. He's very jovial. He's playing and he talking jovial to you and he's not talking something bad for you. No. he doesn't shout, he doesn't get angry. No, no, no. no. He's very friendly. Very, very friendly. You see, she said, You, uh, you are a very good man. We are going to stay for you ever and ever. You are going nowhere. And we are going to put a watchman for you. That is to, to, to, to, to guard me. They put two, two men eh, as, a, as, a, as a watchman. To make sure you don't escape. Yes. So I told them, I'm, I'm not I'm not going any, any, any anywhere. And you told them that you are not going anywhere. Yes. That you stay. Yes. started enjoying the place. Yes. So, <laughs> sir, actually that that that that, that place actually i let it tell you actually actually you go to me that place huh hi if it is that that, that, that place even these people they are, they are they are coming to us that that that, that red cross they are coming give us food give us clothes red cross is to come there yes, exactly they used to co- they used to come there and give us clothes and wait, wait, wait. you mean the sambisa forest where you were kidnapped yes with Shekwao, the Boko Haram commander. Red Cross Society would come there to give people food. They are coming actually, and that place is not is not uh, as you as you uh, uh as you know that uh, It's light is there. Yeah? Light is there. There's light. Yes, there's pump. There's pump. Uh, uh, there's market, big market. There's market. Yes. So people enjoy. Yeah. So that that, that, that place is not uh, as you see, as you hear that No, the place is better as is built with a uh, big wall there. There's a very big wall surrounding it. Yeah, that uh, that, that man, the, the, the time that she was a uh, president, Ibrahim Babangida, she's the one who round that place with a uh, uh, with a wall. There's enough food. Enough food. Seriously, enough food, sir. <laughs> but <laughs> as you see, some what other things were people were enjoying there? Huh? What other thing were people were enjoying? Yeah, we are enjoying, we are, we are, we are, we are, we are working together and talking together, but you are not talking any word except Arabic. Or if you're not here, here, here Arabic, you talk in Hausa, but you are, but you are not allowed to talk in English there. You are not allowed to speak English. No, no, no, no, no, no, because it's haram. Okay, they don't promote English. Ah, no, no, no, they don't. They what don't. are some things that Boko Haram don't tolerate? No, ha, sir these people, if they catch you that you are taking cigarette, they'll, they'll shoot you. Cigarette? Mm, they shoot you down. If they take you, if they, they, they that you are telling lie, something is not correct that you that that, that you told lie. If they verify that this uh, what what what you're saying is lie, they'll shoot you. So they have very serious discipline. Yes, exactly. I also heard that if you put on clothes like this, you are not supposed to wear English cap. Actually, that if you also wear trouser, the yeah. trouser should stop yeah. here. Like this, you see, this is how this is, this is how, okay. how how how they are, they are, they are. And so I can't wear trouser that stop no, here. and if it's shoe, I can't wear this kind no, of shoe. No, oh. actually, mm. the shoe that they want that uh, the the one that uh, uh, uh, uh, private people use or boot. But if you if if you see them dressing if you don't understand, if you, if you see them dressing, huh, you take that they are, they are army. But the difference only in this time, they are they have the filter to round their hair, their their head. That's the, that, that's the difference between them and soldier. But they have camouflage and the boot, and they have many many many many guns. Sir, that Mark 4, B3, any any any any any gun, any we can we can uh, gun the people they they they they they, they, they have it. How they getting this gun? Actually, I don't know. Actually, I don't know where people that get get, get that gun. In the camp, did they give you any uh, No, no, no, no. They didn't give you any woman. I uh, know. They, they told me that you are you are not going to give you wife here till you, we see your attitude. All till till till we see how you are moving here. Then then then we are good. Then we are give you wife there. So that man called Suman Buba came to me and said, Malam, eh, get ready. I said, What? Get ready. I want you to go out today. I said, How? I said, No. They are planning to kill you. But I don't want two civilians to kill you. They are planning to kill you. So get ready. As, you, as you are my teacher, I'm not allowed anybody to kill you here. If I, uh, I, I allowed it. God, God, God will punish me. I said, Thank you. He gave me shirt and he gave me foot, uh, uh, a, shoe. I wear it. He covered me with machine. Actually, that way, I never, never see that kind of forest in my life. So this, uh, this man conveyed me with machine, sir. Huh? He speak like, like, like, like, like on the Eh, like like like, like on uh, uh, Then we had we are we are we are we are led to enter Gaza. Then he dropped me. I don't know that place. I'm just walking. So as I'm coming, I saw Amis He said, stop there, stop, stop. See Boko stop there. Hands up. I, I said, my, my, my, my, my, my, my hands are. Actually, they come. They even afraid to come uh, close to me. you see? They checked me. They, they asked me to throw my uh, uh, shirt. I threw off. Threw off my, your trouser. I threw off. Only I with my uh, uh, uh, uh, uh They checked me. Everything. Then they asked me to go other other place. I go that other other other other other army. They say okay, hands up, hands up. I said, who are you before? I told them I'm a teacher before. We are teaching before, eh? why you follow people? I said, no, it's not, it's not my wish. They, they, they, they, they kidnapped me and they, and, they, and they want to kill me. They said, if I do not follow them, they, they, they, will shoot me. That's why I uh, follow them. So, from where are you? I said, no, I, am I'm, I'm from Madagascar local, local government. And, and, and, and, where your uh, wife? I, do, I don't know. I spent three months and two weeks there. So I don't know. How long did you spend in the forest? Three months. Okay, you only spent three months there. Three months, yes. And you escaped. Yes, that, that man helped me. If no, sir, actually, I, I, will, I will die there. They not, they not, they not allow me. So that was how the army rescued you? Yes. So fr from there, army, they give me water, I take bath, they give me food, I eat. Then they give me cloth, I, I remove that one. Then they give me new shoe and the that then they hand him over to Madagali, from Goza to Madagali. That uh, army from Madagali, they take me straight to my village, Shua, where I teach and where, where was my house. They carry me straight to my uh, uh district head, Mustafa. He say, yeah, this, this, this is our teacher here. And he took, and he came by Boko Haram about three months, some days ago. He say, yes. So from there, they take me from that uh, Shiva, they, they, they, they take me to movie, movie, movie camp. From movie camp, they ask me, from, uh, from where are you? I said, from Malaga local government. Where your family part? I don't know. So one man here that I'm from movie camp, they, they sent my wife to, to, to, to, to, come and check me. My wife come. She said that she, she, she want to see somebody. His name uh, Saadu. Sadu, eh, from where? From like local government. Why I ask her? Yeah, it's my husband. Your husband, eh? Your husband, eh? Okay, go, come. My wife enter. As she saw me, I saw her. We grab ourselves. She's crying, I'm crying. I, yeah. She's crying, I'm crying. I said, how, how are children? They're all fine. But he, he, she told me that they, they, they, they already killed your father. They killed your dad. Yes. My, uh, also, he's he, uh, here with me. So this is how I uh, escaped from Boko Haram. One man that I taught him as a teacher, he is my student, Osman Buba. He is the one who escaped from Boko Haram, sir. If not, I don't think uh, I, I, I don't think I will uh, escape from Boko, Boko Haram because all the children they are they are, they are, they are, they are, they enjoy me and they are and they are like me and this was in 2014 yes 2014 mm, wow what a story honestly uh, I, I, I, that, that, that's why I tell you that maybe I'm going to be some something in this Adam state sir these people they, they killed four, four teachers with gun I said, no, don't, don't, don't, don't, don't kill them. Also, their teacher, let's uh, take them to visa. Don't say no. The people, they are, they are, they are not, they are, they are, they are, not good people. They shoot them. They, they shoot them down. Four. And and and one woman. That that that that, that woman. Actually, they meet her with a what what do you call it? A, that uh, burkutu. That a, local beer, gogoro. She say, hey. What, what, what is this? That's me. She said, no, this is a local beer called Gogoro. What? Gogoro? Uh, haram. Cow, the, the shooter here. She, fell down. She said, so this is, this, this is very, very, very bad indeed. Very, very bad. So I take it? No, no, no, no. I say, I, I, I, I, I not take it. I, I, I, I don't know how they get it. I don't know how they cook it. Sir, if I lay down, I cannot sleep if I wake up, I can, and I even, I said, no, then let, these people kill me. Wow. it is it is God that yes, it is God that saved you. what I'm doing. You see? God that saved I don't know anybody there. And and and and and, and, and also I am totally confused. Yes. Thank God thank God for your safety. Yes sir. So. This is how I escaped from Boko Haram, sir. But actually, I suffered a, lot. I suffered three weeks without eating anything that they are giving me a uh, punishment. Why I just not what I did this. May God protects all of us. Um, I don't know what to say, you know. I don't know what else to say. So, um, I've I've looked around this environment. It seems a lot of people here don't really have food to eat. So tomorrow, if I can come in the morning, I'll come to get some food provisions. If I can't come, Abdul, you go to the market and buy something, then share for everybody. This is my my my, my son, and and I have a son that called Abdul. Oh, you have a son called Abdul. Yes. Oh, Abdul. Nice, <laughs> nice. All right, guys, thank you so much for watching this very episode. You know, he went to work as a teacher, um, but unfortunately, he ended up unfortunate, I would say. He was kidnapped, he was tortured, but luckily he escaped, and today he's sharing his story to the world. Um, I don't even know what to say. I absolutely have no comments other than asking everyone to be security conscious Thank you so much for watching this very episode. Let's say bye to the viewers. Okay. All right. Okay, guys. Bye bye. Thanks for watching. tó ibi tá a fẹ́ yà báyìí ó ní olórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ikú Koyum o Koyum ọmọ ilé ẹ̀kọ́ gíga ta ní ìṣẹ̀lẹ̀ kan wáyé láàrin òun àti àwọn ọlọ́pàá tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga yunifásitì tó wà ní Kwara tó dẹ̀ jẹ́ ọmọ ọdún mọ́kànlélógún Abdulkoyum Abdulyekin ta gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ jàǹbá kan ó ṣẹlẹ̀ sí nígbà tí ọ̀rọ̀ kan wáyé láàrin òun àti àwọn ọlọ́pàá kan tó àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ọ̀rọ̀ ọ̀hún ohun tá a gbọ́ ni pé wọ́n fi ọ̀rọ̀ ikú ọmọ ọ̀hún wọ́n fi léde léyìí tí ó jẹ́ ìròyìn ìbànújẹ́ fún bàbá àti ìyá àti gbogbo àwọn tí wọ́n jẹ́ òǹṣùgbà ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n gbọ́ sí tí wọ́n dẹ̀ mọ̀ sí nítorí pé ọmọ yìí kéré jọjọ lọ́mọ tí ó jẹ́ kí ká gbọ́ pé ó dágbére fáyé àmọ́ ó ti ṣẹlẹ̀ bó ṣe lóun máa ṣẹlẹ̀ o bàbá ló wá jáde yìí nínú fọ́nrán èyí tó fojú léde o níbi tí àjọ BBC ti ẹ̀yà Yorùbá tí wọ́n ti tọ bàbá yìí lọ láti mọ kí ni èròǹgbà wọn àti ìrètí wọn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti àbájáde ibi tí wọ́n fẹ́ kó kó àbájáde tí wọ́n fẹ́ kó gbẹ̀yìn ọ̀rọ̀ ọ̀hún. bàbá ṣàlàyé o ó ní ohun tí ó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n ti káwọn lẹ́yìn ọ̀kan nítorí pé Abdulkoyum tá à ń sọ yìí ni igi àkọ́ṣẹ́ tá a lè pè gẹ́gẹ́ bí àkọ́bí lọ́wọ́ bàbá ẹ̀ àti ìyá wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn míì sì kú o àmọ́ ìṣáájú ilé wọn òun ni wọ́n ló lọ yìí léyìí tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kú ẹ̀ yìí ó jẹ́ ìhun ìkọnilóminú nítorí pé gẹ́gẹ́ bí àpèjúwe tí bàbá ẹ̀ ṣe wọ́n ní Abdulkoyum kì í ró wọ́n ní kì í fọ́ kì í fa wàhálà bẹ́ẹ̀ ni kì í fàjọgbọ̀n bẹ́ẹ̀ níjọ́ táwọn ti bí ẹnìkan ò wálé wá rojọ́ Koyum rí bẹ́ẹ̀ ni wọn ò péjọ wá fẹjọ́ ẹ̀sùn lérí àmọ́ ó ya àwọn lẹ́nu nígbà táwọn gbọ́ pé ó ní fanfa kan pẹ̀lú àwọn ọlọ́pàá léyìí tí ó padà wá já sí ikú ẹ̀ yìí bàbá ẹ̀ sọ̀rọ̀ o kódà orò mi ẹnu tó wọ́n wá pè ẹ̀yìn ìjọba sáwọn àkíyèsí tí wọ́n fẹ́ látọ̀dọ̀ yín kí làwọn nǹkan tí wọ́n mẹ́nubà nínú ìṣẹ̀lẹ̀ láàrin ìṣẹ̀lẹ̀ ọ̀hún àwọn ọlọ́pàá abogan ni wọ́n ni wọ́n ṣe ọṣẹ́ ọ̀hún gan tó ẹjẹ́ àjọlọ òun fọ́nrán o kẹ́yìn náà gbálàyé lẹ́nu wọn fún ara wọn o ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ àti ibi tí wọ́n parí ẹ̀ sí bá a bá wá wo fọ́nrán yìí tá a gbọ́ gbogbo àlàyé lẹ́nu wọn tá a padà sórí ètò a sì ń tẹ̀síwájú àwa ò tí ì lọ ó ti yá. omijé bọ́ lójú mi àmú ah, ni wọ́n ti dá mi lóró. àwọn fẹ́ kíjọba ṣe fún mi lórí ọ̀rọ̀ yìí òun ni pé kán bá mi ṣèdájọ́ òdodo ìdájọ́ ìta gbangba, fìyà máa jẹ mí gbé. Ọmọ tí wọ́n ń rè rèrèrèrè tó fẹ́ jáde tó sì fi lá mi lójú. Sówó nursery ni àbówó KG, àbówó secondary school, àbówó institution níbi tó kà á dé tó fi wá fi lá mi lójú. K'Ọlọ́run bá mi ṣèdájọ́ òdodo ni o, k'everybody mọ̀, k'Ọlọ́run má jẹ́ kíyà ó jẹ mí gbé. Ohun tí mo fẹ́ lọ́dọ̀ ìjọba nìyẹn. Ìrànlọ́wọ́ tó bá hàn pé lè ṣe fún mi lórí ẹ̀, kí wọ́n ṣe fún mi. Lillahi wa Rasul tẹ bá wo ilé mi ẹ rí i pé mi ò kàn mi ò kàn tán látàrí pé o fẹ́ káwọn ọmọ mi kí wọ́n ní education èmi ò jẹ́ kí n rí lé parí mo sì ń gbìyànjú mò ń tiraka nínú àìríjẹ nínú àìrímu ẹni mò ń fi ràn on the first September àṣìṣe ni brọ́dà mi kankan pè mí which is èrò lálejò náà ọba ni Abdulyakin máa bọ̀ wá nísinsìnyí o accident ti ṣẹlẹ̀ sí Abdulkoyum Bámidélé ọmọ rẹ Òyìṣọ́lá inú mi bàjẹ́ ọkàn mi fọ́pọ̀ ìgbà tí mo débẹ̀ pàdé general hospital condition tèmi náà bá omi bọ́ lójú mi omi bọ́ lójú mi mo wọ́n ti dẹ́ ọmọ yìí lógbòdò because ìgbà tẹ́ni gan ti gu apá rẹ̀ fún ara mi gan èmi gan ti kọ́ confirm pé gan lélẹ̀ wọ́n gbọ́n ọmọ yìí ni ibo báwo ni kíní yẹn ṣe wá ṣẹlẹ̀ brọ́dà mi máa ìmọ̀lẹ ti wá rí ìmọ̀lẹ ti gbé ìgbà tí wọ́n máa wá júwe wọ́n láwọn ọlọ́pàá Dangote torí èmi ò sí níbi bẹ̀ tí wọ́n máa ń wà níbi pánàtì tí wọ́n ń gbé ọkọ̀ Dangote car white ọmọ mi dẹ̀ ní kì í sin níjàgbọ́n ò lè sọ̀rọ̀ tó bá wà nulẹ̀ gan ẹ̀ lè mọ̀ pé wà nulẹ̀ mo mọ ọmọ tí mo bí níjọ́ tí mo ti bí mo hàn pé ìwọ ọ̀daràn wa bá mi lé nípa rẹ̀ rí sọ̀rọ̀ mi ti yé a ah! kí leléyìí èmi náà wá gbéra mo wá lọ sádùúgbò yẹn gbà tí mo dádùúgbò yẹn mo wá wò ó mo láti mo láti wá wò ó lérí àyẹn pé kí n kàn ṣèwádìí yìí kí n fẹ́ nu wọn ni àwọn gbọ́hùn bọ́n lóòótọ́ a ah! ẹ gbọ́hùn bọ́n kó dà kó sí ọ̀rọ̀ bàtà dọ́hùn tàbí general hospital àgbèyànjú gbìyànjú àwọn dókítà náà try wọ́n try kò sówó tán ní ká máa san bí mo ṣe ń pè àwọn èèyàn mi ò lówó lọ́wọ́ lóòótọ́ àwọn ọmọ léèyàn láàárọ̀ aláàárọ̀ yìí ẹ̀sìn àwọn àwájú mi yìí bàbá tó wá bí ọlọ́pàá tó pa àtàwọn fámìlì rẹ̀ tó pa bámidélé abdulkoyumu ọmọ abdulyekin wọ́n wá kóra wọn wá ní àárọ̀ yìí bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tí wọ́n wá bẹ̀ mí pé kí n dákun kí n ṣe àforíjì fáwọn àṣìṣe ni ah. èmi dẹ̀ wá ń sún yé wọn pé ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ tèmi mọ́ ó ti di ọ̀rọ̀ ìjọba ibi kì í ṣèjọba stéètì tún nìkan ó ti di ọ̀rọ̀ ìjọba àpapọ̀ torí èmi mọ̀ pé wọ́n ti dẹ̀ mí lóró o Abdulkoyum ò sì lè jí mọ́ kò sí ní tá a lè ṣe lérí rẹ̀ àmọ́ kí mi ò mọ̀ padà mọ́ ṣẹlẹ̀ mọ́ ìlà fi ń dènà eléyìí zimlati náà tún ṣẹlẹ̀ láwọn ọlọ́pàá ẹ̀kọ́tà yìí wọ́n dúró síbi àgíríkì wọ́n dẹ̀ mú un mọ́lẹ̀ tí ń lọ sí skul níjọ́ yẹn náà èmi wá ń lọ sí olóoru níjọ́ yẹn wọ́n ṣe pè mí nìyẹn wọ́n wá gba fóònù kalẹ̀ lọ́wọ́ ọmọ yẹn wọ́n ní kó lọ sí skul náà ó lẹ́sàm níjọ́ náà ni títí títí ọmọ yẹn fi lọ lè kó ẹ̀sàm yẹn ó tún wá padà sọ́dọ̀ wọn lẹ́nu nẹ́ẹ̀kọ́tà láti fẹ́ lọ gba fóònù ẹ̀ padà ìgbà tó débẹ̀ wọ́n wo fóònù ẹ̀ wọn àṣà fọ̀rọ̀ yẹn fọ̀rọ̀ yẹn ọmọ yẹn má bàa sunbẹ̀ lálẹ́jọ́ yẹn musa tiraka ó rí i pé wọ́n gba fifty thousand naira lọ́wọ́ mi níjọ́ yẹn ní police ẹ̀kọ́ta yẹn súnmọ́ bíi láì tí n bá ń parọ́ yóò kú ọjọ́ tí ó kú èmi nìkan ní sàrí gba fifty thousand naira ní police ẹ̀kọ́ta yẹn láwọn squad yẹn ní tí mo fẹ́ kí ìjọba ó ṣe ni pé mo fẹ́ ìdájọ́ òdodo mo mọ̀ pé nǹkan tèmi ó ti bàjẹ́ náà rẹ́dí ó ti bàjẹ́ torí wọ́n ti dẹ́mi ọmọ mi lógbòdò ọjọ́ ọ̀la mi nìyẹn tó sì jẹ́ pé tí n bá tún bí mi nísìnyí rò bí mo lè rò pé mo tún lè mo lè mítọ̀ pẹ̀lú ẹ̀ mọ́ àwọn bí n bẹ́ ńlẹ̀ o àmọ́ ọmọ tó máa pé twenty one years by ne October seven ní next month báwo mo ṣe fẹ́ mítọ̀ pẹ̀lú ẹ̀ ìmọ̀tẹ́ni mo tún bí mi náà nísìnyí tí pé mo fẹ́ sọ́ lóko rẹ̀. sóun làkọ́ bí rẹ̀. ó làkọ́ bí ọmọ mi òun làkọ́ bí ọmọ mi. tó ẹ káàbọ̀ o ṣé ẹ ti fara balẹ̀ wẹ̀rẹ̀ ti gbọ́ àlàyé lẹ́nu bàbá tó bí kọ̀ yún báyìí ẹ wọ́n wá ń bẹ̀jọba o pé ìdájọ́ òdodo ń làwọn fẹ́ àmọ́ nǹkan kan ni wọ́n mẹ́nuba nǹkan kan o nínú àlàyé ọ̀hún tí wọ́n ṣe wọ́n ní. Ni bí wọ́n ṣí láàárọ̀ àyájọ́ ọjọ́ tí ọ̀rọ̀ yìí wáyé gangan pẹ̀lú àwọn àjọ BBC wọ́n ní láàárọ̀ ọjọ́ náà táwa ò sí mbẹ̀ wọ́n ní ọlọ́pàá yìí o ẹni tí ikú Koyumu tọwọ́ ẹ̀ wáyé àtòun àtàwọn ẹbí ẹ̀ bàbá Koyumu ni wọ́n wálé o pé wọ́n yọjú sáwọn ní kòró kòró báyìí. kí ni wọ́n wá ṣe wọ́n wá bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ kí ni? Àbí? Kọ̀yúmù ṣàṣemáṣe àbí? ni wọ́n ṣe pa. Ẹ̀bẹ̀ kí ni wọ́n wá bẹ̀? Ìbéèrè tó jẹ́ ká béèrè nìyẹn. Ṣé ẹ̀bẹ̀ má bínú àwa la ẹ̀bẹ̀ pé mo pa Kọ̀yúmù ni? Àbí ẹ̀bẹ̀ pé ẹ má bínú? màá ṣọ̀nà bí Koyum ṣe máa jí padà sáyé fún yín torí níta àmọ́ nípa ẹni tó bá ti lọ kì í dé mọ́ Kaduna kọ́ ló lọ kò lọ Kánò kò dẹ̀ lọ Sokoto ìrìnàjò tó ń rìn yẹn máa ń pè ní ìrìnàjò àrèmábọ̀ èèyàn lọ́rú ẹ̀ kó padà kó padà sáyé mọ́ léyìí tí bàbá Koyum dẹ̀ jẹ́ kó yí àwọn èèyàn yìí pé àwọn ti gbà fọ́ lọ́hùn pé wọ́n ti dá wọn lóró àmọ́ tí wọ́n fẹ́ báyìí ọlọ́pàá yìí ni wọ́n ló wálé tó wá bẹ̀bẹ̀ yìí ṣé ẹ̀bẹ̀ òun ló fẹ́ẹ́ ṣiṣẹ́ yìí ni àbí wọ́n fẹ́ẹ́ gba òfin láàyè kó fi òṣìṣẹ́ ọwọ́ ẹ̀. nítorí pé wàásù kílẹ̀ bẹ́ẹ̀ ìfẹ́ ni tí kòkò tó pààyẹ́ ẹ̀yẹ ẹ̀bẹ̀ tó ń tún lọ ń bẹ bàbá yìí wọ́n tún gbé wọ́n tún gbé ọgbẹ́ mi ìṣọ̀kan bàbá ni bí bàbá tiẹ̀ ń gbàdúrà bó ṣe bó ṣe gbìyànjú àti gbé kúrò lọ́kàn nígbà táwọn tó wá lọ yìí wọ́n tún lọ fi ọ̀pọ̀lọpọ̀ torí àwọn náà tún sọ àwọn ọ̀rọ̀ míì tí yóò tún jí àwọn nǹkan míì lẹ́lára bàbá yìí ni. níbo là ń lọgọ lórílẹ̀‐èdè nàìjíríà ìjọ wo ni gbogbo ìṣẹ̀lẹ̀ báyìí fẹ́ tó dópin léyìí tó sì jẹ́ wípé tó bá go the other way round tó jẹ́ pé lọ́jọ́ tá à ń sọ yìí nínú ilé ẹ̀kọ́ yìí àbí ibi tíṣẹ̀lẹ̀ tíṣẹ̀lẹ̀ lẹ́yìn tí wọ́n pa Koyumu tán àwọn tí wọ́n jẹ́ bíi angry mob tó máa ń sọ àwọn tó jẹ́ alágbègbè onílùú táwọn náà káwọn náà kí ọlọ́pàá ìmọ́lẹ̀ kí wọ́n ṣèdájọ́ ọwọ́ fún un ṣé ẹ mọ̀ pé ìjọba ò ní dákẹ́ wọ̀ ọ̀rọ̀ òun níran nítorí pé ọ̀kan lára wọn ni o òṣìṣẹ́ wọn ni àwọn ni wọ́n fi ṣàgbọ́dẹ̀gbà tí wọ́n mú ròyìn tó ṣẹlẹ̀ ńlù tí wọ́n mú lọ bá wọn. àmọ́ Yorùbá máa ń pa lówe wọ́n á ní ajá mọmọ tiẹ̀ fún lọ́mú ọmọ tó do ọ̀yá kì lọ́rùn mọ́lẹ̀ ìdílé kan ti wà nínú ẹkún wọ́n wà nínú wọ́n wà nínú korò wọ́n wà nínú bànújẹ́ ẹ wo ọmọkùn ẹ wo ọmọ ẹ wo kòjúmọ́ ẹ wo bó ṣe rí lọ́mọkùnrin ta ló máa nírú ọmọ irú ló máa nírú ẹ̀ lọ́wọ́ tó máa bẹ lọ́hùn kíkú tètè kíkú pa ní rèwerèwe òun ẹni tó ṣiṣẹ́ ìgàn tó jọ́lọ́pàá ṣó lè nírú kọ̀rùkọ̀rùm lọ́wọ́ kó gbàdúrà kíkú pa ní rèwerèwe ẹ̀yin ìjọba ẹ̀dẹ̀ bá wa wákò yín sọ̀rọ̀ ìṣòro àwọn ọlọ́pàá yìí bí tó bá jẹ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ bá wa dẹ́rọ̀ ẹ̀ wọ́n láwọn ọlọ́pàá kan ní Dangote bìkan gẹ́gẹ́ bí ti bàbá ẹ̀ sọ so ẹ kí lẹ̀ṣẹ̀ tí wọ́n lọ́mọ yìí ṣẹ̀ gan-an ẹ̀ṣẹ̀ wo ni pàtó tí wọ́n ló ṣe ṣé wọ́n kò gun olóró mọ́ ọ ni àbíbọn ni wọ́n bá lọ́wọ́ ẹ̀ àbí wọ́n bá pẹ̀lú orí èèyàn ẹsẹ̀ èèyàn apá èèyàn àmọ́ bọ́n bá máa sọ lọ bá máa sọ báyìí nsìn wọn ò ní àṣìta àbọn ni àṣìta àbọn ni àmọ́ ó ti mẹ́mi lọ o ẹni tó dẹ̀ lọ ò lè dé mọ́ àmọ́ ẹni tó ṣàṣìta àbọ̀n ṣì wà láyé kì í lọ o ẹ̀yin ìjọba bàbá Koyum ló jáde yìí o ó ń rawọ́ ó ń rasẹ̀ ni o ẹ wo pò tíya náà wà béèyàn ó níbi téèyàn ó ronú dé tóun náà padà sùn tí ò jí mọ́ o yẹn ni mo fẹ́ kẹ́yìn ìjọba ó bá wa rò mọ́ nítorí pé bíyà kékeré bá gbéyàn sọ́lẹ̀ kò da bíyà ńlá bá gbéyàn sọ́lẹ̀ kò da kíyà kékèké ó máa wá gorí ẹni. ó lè má yé àwọn kan àmọ́ àwọn kan ó lo advantage ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn in some areas léyìí tó lè má tẹ́ bàbá àti ìyá tí wọ́n bí kọ̀ yóò mú lọ́rùn tó lè mú ìṣẹ̀lẹ̀ míì tún ṣẹlẹ̀ nínú ilé wọn o ìjọba à ń bẹ̀ ni o ẹ̀yin là ń rawọ́ sí. Ẹ̀yin tẹ́ ẹ jáláṣẹ àti alákòóso lórí gbogbo àwọn tí wọ́n tẹ́ tí wọ́n jẹ́ agbófinró orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, ẹ̀hùn, ìṣẹ̀lẹ̀ tó, tó, tó, tó gbomi lójú èèyàn ni. Ìṣẹ̀lẹ̀ tí tó lè ṣẹlẹ̀ téèyàn lè ronú dé ààyè kan tó kàn ẹ̀mí tiẹ̀ náà ó jà. Òun ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Àmọ́ ká máa bá wọn bẹ lọ́hùn pé kọ́ lọ́hùn ó rọ wọn lójú àti bàbá àti ìyá Koyumu ni. bàbá mára dúró ó sọ̀rọ̀ àìmọye bàbá ni wọ́n ti béèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀ tó jẹ́ pé gbólóhùn ọ̀rọ̀ méjì tó sọ ìkẹta tí ò sọ báyìí ẹkún ni. ààrẹ ẹlòmíì ti irú ẹ̀ ṣẹlẹ̀ tó jẹ́ pé kò padà jẹ́ èèyàn mọ́ tó jáde láyé torí gbogbo àti tó bá ti rántí ọmọ yẹn báyìí bẹ́ẹ̀ gbóúnjẹ lẹ̀fun kò ní í jẹ bẹ́ẹ̀ gbómi lẹ̀fun kò ní í mu bẹ́ẹ̀ fọ̀rọ̀ lọ sùn báyìí ni ó máa wòyìn kò ní í dá sí nítorí pé ó ti wà psychological traum traumatized àbàwọ́n ni létí àwo gbẹ̀gìrì irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bó bá tán lójú wà láì kàá tán lọ́kàn èyí díẹ̀ e o bàbá ọmọ yìí ń bẹ̀ àwa náà ń bẹ̀bẹ̀ pé ẹ jẹ́ kẹ́ni tó ṣu tó ṣu sí tó ṣu sí gbẹ̀gìrì yìí ẹ jẹ́ kó forí ara ẹ̀ kó o béèyàn bá ṣu sí orí ara ẹ̀ ni ó fi kó o. ẹ má jẹ́ kí ẹni tó ṣe léyìí ẹ má jẹ́ kó lọ bẹ́ẹ̀ o nítorí pé gẹ́gẹ́ bí n ta gbọ́ pé ọmọ yìí ò ṣẹ̀kòrò o ọmọ yìí ò ṣẹ̀kòrò wọ́n ló ń lọ òun ni wọ́n pè mọ́ra gbogbo tí wọ́n dẹ̀ yẹ̀wò lára ẹ̀ wọ́n bá nǹkan ìrúfin lára ẹ̀ kí wá ló wá dé kí ló ṣe ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ kí ni wọ́n fi kàn ẹ̀sùn wo ni wọ́n fi kàn tó ìwọ̀nba ni máa sọ ń bẹ̀ o àmọ́ ẹ má gbàgbé ẹ má bẹ̀ mí ṣíà ẹ o kí wọn ò lè gbọ́ wa láti gbọ́ wa lóko káwọn tọrọ kankan náà lè máa bọ́ kí wọn lè gbọ́ gbọ́ nítorí pé tó ọgbọ́n rí mi láti ń fúnra lómi ọgbọ́n méjì ń lóye tó tèmi tó òkè ọ̀yá ni mo padà sí. ẹ jẹ́ sọ pé ìpínlẹ̀ sanfara nítorí pé ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o. àwọn ọmọ ológun làárí pẹ̀lú gudugudu méje yàyà mẹ́fà èyí tí wọ́n pa nítú tí wọ́n ń dá lára àwọn wo ni wọ́n pa tó méje fún àwọn ni wọ́n dára tó ń dá yàyà mẹ́fà fún ìbá àwọn alágídí orí náà ni àwọn kò kì í gbọ́ kì í gbà yìí àwọn atẹ̀jẹ ẹni sílẹ̀ afẹ̀mí ẹni ṣòfò àwọn wọ̀nyí àwọn náà ni o ó dàbẹ̀ ni pé àkámọ́ yẹn wáyé bóyá ó bá wọn lójijì bóyá ó dẹ̀ ká wọn mọ́ ni àwa ò sí mbẹ́ àmọ́ ń rí òní fọ́nrán tó fojú léde tó ṣàfihàn bí àwọn orílẹ̀-èdè ṣe ń gbà àwọn ogun orílẹ̀-èdè àbí wọn ṣe ń fọwọ́ gbà wọn sẹ́gbẹ̀ẹ́ báyìí pé ó yá ẹ go this way ẹ go this way. àmọ́ mẹ́gbàá gbàgbé lẹ́nu lọ́lọ́ yìí wọ́n máa ń kóra ọjọ́ tó ní fọ́nrán ẹ̀rọ alátagbà náà ni tí wọ́n máa máa jó tí wọ́n máa máa yọ̀ tí wọ́n máa máa kọrin. ẹ o èyí táwọn ológun wá ṣe ẹ yá yìn bá a bá yìn wọ́n àyàyò pa àṣe tí ò jẹ́ ká ṣe nítorí pé à ń tọrọ pé káàbò dé sílùú kí ìṣọ orílẹ̀-èdè yìí kó mú ṣọ́ṣọ́ ìyẹn ni tá à ń jìjàdù fún ẹ gbọ́ àmọ́ ní sọ̀rọ̀ jù lórí ẹ o mo fẹ́ kẹ́yìn náà lọ fojú wo fọ́nrán ẹ ló ní ni kò pọ̀ o bí òǹkà mélòó kan ni àmọ́ kẹ́ẹ̀kan tí ẹ wò kẹ́ẹ̀ wo tún tí wọ́n pa àtàrà tí wọ́n dábẹ̀ bẹ́ẹ̀ bá wà wò tá a bá padà dé ká mọ ibi tó kù lé ní ta fẹ́ tẹ̀sẹ̀ bọ̀ lórí ètò tèmi ó ti yá. tó ẹ káàbọ̀ ṣé ẹ ti wò níwọ̀nba ni o ṣé iná ti rí àtàwọn àtàwọn alùpùpù wọn tí wọ́n kó jọ gbogbo ẹ̀ àtàwọn nǹkan kan wọn tí wọ́n ń lò gbogbo ẹ̀ ni wọ́n kó jọ wọ́n ń fọwọ́ gbà wọn ẹ ṣáà lọ báyìí lọ báyìí ná. tó òun lè rí yẹn o àmọ́ díẹ̀ díẹ̀ ń lọ̀rọ̀ ń jáde ẹ máa gbọ́ bàbá ṣe mú wáṣẹ́ tí ìwòran yín sójú ìwòran yín àti tí ìgbọ́ yín nítorí pàwa ò ní gbọ́ ntẹ́ ẹ̀ ní lè gbọ́ bẹ́ẹ̀ ńlá ò ní fojú wa wo ntẹ́ ẹ̀ ní láǹfààní àti wò àdéhùn yẹn ńlá bá dúró ẹ jẹ́ máa wá sọ báyìí fún yín pé ẹ má gbàgbé ẹ bá mi share ètò kí wọ́n lè gbọ́ wa lákè gbọ́ wa lóko káwọn sọ́dọ̀ àgá náà lè máa bọ́ kí wọ́n lè bomi ọgbọ́n mu torí pé tó ọgbọ́n rèmi láti fura wa lómi ọgbọ́n mu. a ti lo òkun a ti lọ ọ̀sà adébáyọ̀ afọ̀bọ̀ fi lébùté o níbí náà la máa fàdọ̀ gbé ètò tèmi rọ̀ sí kò ní jù báyìí lọ mo kó níyan mo kọ́ lọ́kà mo gbẹ́yìn tẹ́ bá mi fẹ́ jẹ́ gbogbo ni mo kí títí wàá dàsíkò mi táwọn jọ fojú rinjú lórí ìkànnì wo tv pẹ̀lú àkọ́tún ètò míì lọ́lọ́kan òjọ̀kan lẹ́sẹsẹ ẹ ẹ̀mí wó ṣọ̀pọ̀ ẹ̀ láṣẹ ti Elédùmarè ire o. thank you